ṣe báyìí time ti lọ. mo sọ fún ẹ pé mo ń kọjú mo ní mítẹ̀ láàrin náà. ẹ ẹ understand ẹ understand ẹ ẹ. So shall we? There's your boat. Ah, darling gbogbo nǹkan ló kẹ́ ṣe látàlẹ́ àná àwọn kò mọ̀ nǹkan jù láàárọ̀ yìí. má bẹ̀rù bá ṣe ń pàkẹ́ àwọn fúlàní máa ń tù. ẹ jẹ́ ẹ. understand. tó nìyẹn. ó wà á gbàgbé. bá mi ta ọ. chief ẹ̀rọ kan ló kù. ẹ̀jẹ̀ please ọ̀nà fún mi. mo ti pe ògbọ́n yín wà lọ́nà tí n kò bá fẹ́. Ah, báwo ni kí ló ṣe máa kó ẹran kan tẹ̀lé ọ̀dà fún mi? ìgbà wo làwọn kọ́sọ́mà ní máa lọ ra nǹkan níbò mi? kò sí wàhálà ẹ bá mi bẹ̀ ṣẹlẹ̀ ìmọ̀ bó ṣe ẹ wúlò ni. ó lè gbà sípẹ́ mi yẹn náà bá dé nígbà. Kí ló tẹ̀sí ṣọ́ ọ̀gbẹ́? Àwọn olóṣèlú ọ̀rẹ́ ń tán. Oníjì, ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ tẹ̀ta gba tẹ̀ta gbogbo ẹ̀yẹ́ntì ẹ tó bọ̀ kò sí tán mi ò yàtọ̀ lọ́mọ́ fi ṣiṣẹ́ rẹ̀ tí ò bá lẹ̀ pé yín ẹ̀ bẹ́ẹ̀ lọ lé yín àbó ṣe wá lè tó yẹn. I don't understand you guys. Eh? Ṣé ìgbà tí àbá lọ́jà? Ṣé náà wọ́n ní lọ sí another store kọ́ lọ ra nǹkan tó fẹ́ rà ni? Lọ́wọ́ mi mú fóònù ní ọ̀dọ́. kí ni gbogbo yín wá ṣe mí báyìí fẹ́yàn bá ti wá fọ́jọ́ Oh my God! Oh goodness! Oh God! This is good news! Ah! ṣe o fún arákọ̀tẹ̀ ti fẹ́ máa pọn mí díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọmọ stọ̀ yìí but no you just made my day now darling of oh, course yes. oh really kí ló fẹ́ jẹ. má wọrí abẹ́ ìsinmi jẹ sílẹ̀. all right darling love you too yeah, bye. ah Shit. down. Mr. Ọlá yóò tàn ẹgbẹ́ kúnlé. Sir. Ẹ máa kó lèyìn ni. Yes sir. Àfìgbà tá à mú bẹ́ẹ̀ ṣe gbéra láti ìlú Èkó lọ sílẹ̀ Àbújá. Àmọ́ àjọwọ̀ Arik Airport W three zero seven two two wọ ìlú Èkó lálẹ́ yìí. Abẹ́ẹ̀ ló ṣe dílé wa. Àwọn tó gbéra ní four o'clock wọ́n lè dílé wa títí di seven thirty. very sorry sir. Ah! kò ń ṣẹ̀bi yín it's not your fault Nigerian situation náà ní kọ́ lọ́ọ́ ṣàánú wa àmọ́ kí má tàn yín driver yín yẹn ó ní sùúrù gan-an ó ní sùúrù títí tẹ́ fi dé mo lè láì bọ́ọ̀lù tó gbé wa tó tábìlì sà wọ́n tún yẹn clean gan ṣe ló ń ṣáná. ẹ ẹ sà tó ẹ pé bẹ́ẹ̀ sà lẹ́fẹ̀ẹ́ sà kí ẹ bá bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ mú máa fún sà security I don't know sir. But I have what I can do. I can give you up. Mr. Mr. Abekunle. Sir, sir. I'm a gentleman. Sir. Oh, to the mọ́tò You mi ò lọ wá tàbá You jà. have táwọn alábùjá mo realize pé ẹ transact business Hello, Malam Abdul and you bought the sum of a hundred thousand pounds sterling in fifty pounds denomination. Am I right? Yes, sir mi tó bẹ́ẹ̀ láti pé ìparọ́ sá ẹ tẹ lè parọ́ lọ́ọ̀dún parọ́ sá sá ṣe rí ẹ̀kọ́ làbújá yẹn èmi ò rí bí o lọ ṣẹ́wò mo kàn gbẹgbẹ́ mọ̀ àwọn tó ń ṣẹ́wò kọjá ni mo lọ ra àmàlà tí mo jẹ ni mo lọ ra mi lè parọ́ fún yín sá mi ìṣẹ́wò kankan sá ìṣẹ́wò sá mi lè parọ́ fún yín sá. mo wá wájú ẹ nígbà tó transfer business ẹ pẹ̀lú malamọ́tò àtìgbà ìdèlè mi ti ń tẹ̀lé mo wà very sure pé o fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí malam ṣẹlẹ̀ sí wọn náà gbogbo afẹ́ confam kan tó ṣẹlẹ̀ sí malam bí àkókún fún ẹ̀ kò kún náà bẹ́ẹ̀. ah tàbí mi láti bẹ kọ sá ètò sá mi fọlọ́ bẹ yìí sàmì lè bá sá owó náà rí mi sá. mi sọlá ló tọ yàrá kí n tó kà one the three the black bag gbé jáde sí. ẹ sàmì ẹ ẹ kò mọ̀ mí gbọ́dọ̀ sàmì bí ìparọ́ sàmì yìí. láyọ̀ tọ̀ báàgì bàdà. jò tí bẹ́ẹ̀ bá wà lọ́wọ́ ẹgbẹ́ sí yẹn. kí ló ń sọ yìí kí ló ń sọ yìí kí ló ń sọ yìí ṣòro obìnrin ṣé bàbá wọlé ìbùdó òní mọ̀ pa ẹni. ọmọ tó bílẹ̀ wo táwọn dókítà bá rí pé ẹkú lòun so wọ́n tún máa pé lábẹ́rẹ́ ni o. àpébọ̀ adìyẹ ni mo fi sábẹ́ mú wá ń gbin ọkà. ọ̀ àbúrò wo sùúrù lọ̀rọ̀ ẹ gbà ọ́ kó yá ṣe bá bá ńlá sùúrù ṣé wàá ní ọkọ̀ ẹ tá à ń sọ yìí ọpẹ́lọpẹ́ pé mẹkáníìkì rìn sásìkò lánàá if not ẹlẹ́rù bá ti súngi yẹ́ẹ̀ díẹ̀ ló kù báyìí kó para ẹ̀ lánàá tó ló ti gbé má jèlè jẹ ká ṣàdúpẹ́ lọ́wọ́ náà wọ́n tètè rí flush tí mo ṣe bá ẹ sọ̀rọ̀ báyìí hospital ló wà. Ah, ìkà máa lọ láyé ọ̀tọ̀ láyé ọ̀tọ̀ tún gbé má jèlè jẹ ọmọ méjì fún ìṣẹ̀lẹ̀ wọn kú òun yóò máa tún tẹ̀lé wọn. ìṣòro ìgbà wo sọ ní ọdún ìgbà ni wọ́n ní sọ pé mo fọkọ àtọmọ orúkọ ìgbà wo. ìdí nìyẹn tó máa ṣara gírí tó máa pa ọgbọ ọkọ ẹ pọ̀ torí tó o bá gbé kúrò lára òun náà lè gbé kúrò lọ́kàn àbúrò ṣe sùúrù kásádùúgbẹ́ lọ́wọ́ lọ́kàn tó ti gbó ya òun lè gbé kiri. ìwé náà dà mí kí ni mo ṣe ibo ni kí n ti bẹ̀rẹ̀ ó ah, láyé dé o. lọ́láyọ̀ jọ mi kọ́ lọ́mọdé má sunkún mọ́ má sunkún mọ́ bẹ́ẹ̀ jọ ayọ̀ akárí gbogbo wa o rọ́láyọ̀ ayọ̀ akárí gbogbo wa o rọ́láyọ̀ ilé àwọlé gbogbo wa o rọ́láyọ̀ eh. adùn akárí gbogbo wa o tá ò ní jẹ́ kí ròònù fi àgọ́ ara ẹ̀ ṣègbùgbé bó ìrètí mà ṣe wà fẹ́ni tó bá wà láyé. ìwọ ni kò ṣara gírí o kó o gbé gbogbo ìbànújẹ́ kúrò lọ́kàn jẹ́ kí n sọ fún ẹ wo sórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n má jẹ́ kó jẹ́ kí ìwà àti ọkọ ẹ kẹ̀yìn síra yín. kí ni mo máa fẹ́ ṣe báyìí. kí ló fẹ́ ṣe. Ah, kò sí ètò máa ṣe pé kó gbé kúrò lọ́kàn kò lè fa ọkọ ẹ mọ́ra kẹ wá ṣe ra yín oṣooṣù ọmọ kí wọn sọ fún mi ṣé o fẹ́ sọ wípé o nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ ju bí ọkọ ẹ ṣe nífẹ̀ẹ́ wọn lọ ni. àbúrò <laughs> tí o bá fẹ́ sọ ara ẹ di opó ọ̀sán gangan ó sì ti gbọ́ bó ṣe máa wúlò ọkọ ẹ kó fà á mọ́ra wò owó tí mo ní páì gangan ni mo yá ẹ. ọlọ́run kúkú ló jẹ́ kí n fi ohun dúdú ṣòpó. Ah, àmì o jésù ṣùgbọ́n tó bá jẹ́ èmi ni wọ́n ní. sórí <laughs> oúnjẹ tó wà níwájú yìí máa jẹ nísinsìnyí á ṣe máa hmm. wọlé lọ máa wá bomi sára tí máa ti wá wẹ̀ tán máa wá ṣí wọdúróòbù mi máa wá wọ aṣọ tó fáìn bẹ́ẹ̀ máa wá mú máa wá wọ̀ sára máa wá look sexy kí ọkọ mi tó wọlé sórí ẹ̀rín báyìí <laughs> àtọ̀yàyà ni màá fi pàdé ẹ̀ lọ́nà gẹ́gẹ́ ẹ̀rín àtọ̀yàyà ṣá. ẹ lọ ó yá. Ah, oh, oh, oh, oh, yeah, yeah. Ah. Oh, oh, oh, oh. Yeah, yeah. Mm. Rọ́láyọ̀, ayọ̀ akárí gbogbo wa o. Rọ́láyọ̀, ayọ̀ akárí gbogbo wa o. Rọ́láyọ̀, ìrírí àwọn ọmọ gbogbo wa o. Rọ́láyọ̀, ayọ̀. oh oh oh oh lọ́kọ̀ọ́láyà lè fẹ́ kí ni lọ́jọ́ ògbó. obìnrin yìí ló pààrọ̀ ẹ̀ náà ibi tó bá fọwọ́ sí lọ́wọ́ ń gbé kí ni tiẹ̀ pẹ̀lú ìyàwó lé kí ni tiẹ̀. nǹkan tí mi ò ṣe kí n wá àwọn movies yìí nìyẹn báwo lọmọ kékeré ṣe máa fẹ́ married man kí ni wọ́n ń try láti preach. pé èèyàn tẹ̀ fẹ́ married man yẹn náà gbogbo yẹn ò máa tà èmi tí mo jókòó yìí náà nìsín married man ni mo fẹ́ mm-hmm. ọkọ mi ti níyàwó ńlé kí n tó fẹ́ ṣùgbọ́n mo mọ̀ wọn ara mi ibi tó fi mí sí ibẹ̀ ni mo wà mi mọ̀ kò kí ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ létí mi èmi náà dẹ̀ tiẹ̀ kí ń bí sọ ayé mi ni mo wà. àǹtí ẹ̀ ń try o ẹ dẹ̀ jọ ń gbé. jọ gbé kẹ èmi àtọmọ mi nìkan la jọ ń gbé ó kọ́lé tèmi fún mi. ayédègbà mi níbẹ̀ nǹkan ẹ̀kọ́ tó kàn wọ́n bẹ́ẹ̀ ni pé mi ì lè pé kí n bá sọ̀rọ̀ ní time tó bá wù mí mo láti kọ́kọ́ send text message síná tó bá reply àbí tó pè mí padà fine a lè sọ̀rọ̀ nìyẹn àmọ́ tí ò bá ti reply tí ò dẹ̀ pè padà kò wá convenient nìyẹn tẹ bá lọ́rọ̀ tó wà very important tẹ fẹ́ bá wọn sọ báwo lẹ ṣe máa sọ. àbí kí ló lóra fẹ́ ṣe máa gbàfọ́ lọ́hùn náà ni nísìn láti àná ni mo ti ń send àwọn messages oríṣiríṣi sí kò reply that means pé kò wà convenient kò pẹ́ ta fẹ́ máa bọ̀ ní bíbá yìí ló pè so tí bá ti kúrò ní bíbá yìí nísìn òun ni mò ń lọ rí. òótọ́ lẹ sọ èyí gbọ́dọ̀ ru ẹran erin sórí kó tún máa fẹsẹ̀ dẹ́sà ìrà. ẹ ló ọkọ mi ah Okay àwa náà ti ṣetán máa dìde ń sìn ọ́n ti parí irun mi. see you soon alright. àǹtí ẹ ti fẹ́ máa lọ. ẹ wo mo ti ń lọ o. ẹ ṣe gan ni màá. ẹ̀yin lẹ ṣe jù ẹ kọ́ ọrọ̀ ajé. hello darling how are you. fine. what's your name. Tolu Ebekule. make sure you take care of mommy okay. okay. mommy is going bye. ó ga ọ no wonder mo ṣáà pé mo ń pè ẹ mo ń pè ẹ mo ń pè ẹ at a point fóònù ọlọ́mọ in fact èmi fúnra mi ti bínú pé ah kí ló fà gbogbo ilé náà mo fẹ́ máa lọ lóde yẹn. Ah. ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní èrè irú ẹ̀rí láyé mi látìgbà tó ti bí mi etí ni màá fi ń gbọ́ mi ah, ọpẹ́lọpẹ́ ọmọbìnrin tó wà fi ṣe áńgẹ́lì fún wa o ọmọbìnrin yẹn ló kọrin sásìkò ló gbé mi àti tolúwa ni mí délé jù báwo ni mi ìbá ṣe ṣe in the middle of nowhere mi àtọmọ. that's serious um, ṣé o ti report position. mi report woman yẹn gan bó ṣe ń gbé mi bọ̀ ó ń suggest pé kóun gbé mi yà ní police station kí n make statement bọ́ wọ́n sọ fún pọ́kàn mi ló máa ń handle gbogbo nǹkan bẹ́ẹ̀ pé màá prefer kí n délé kí n ṣàlàyé fún ẹ so. Um, that's okay that's okay sórí um, ti ọ̀rọ̀ mọ́tò lè um, kékeré nìyẹn hmm? um, mo máa ṣe àmì ara mọ́tò mi fún ẹ ṣe get um, but I want you to be more security conscious tó bá ti fẹ́ jáde make sure kó tilẹ̀kùn lé dáadáa hmm? tó bá ń lọ bí kan máa wà conscious of environment okay kí ló change ń bí kí ló ní ń bí kí ló strange ń bí tó bá rí ọ̀kọ̀ọ̀kan tó move tó mọ̀ rí tó kàn ń tẹ̀lé bákan bákan make sure pé tẹ̀ alátàwọn tó wà around there do you understand? Yeah máa sọ ẹni tó ń tó ń sọ ní tá a sọ. Ah, oh, oh, oh, oh, yeah, yeah. rọ́láyọ̀ ayọ̀ akárí gbogbo wa o rọ́láyọ̀ ayọ̀ akárí yá wọlé gbogbo wa ò rán láyọ̀ kárí gbogbo wa ò tá I'm sorry for coming late. Um, I owe you an explanation as for a moment. You my husband. It is about the glory. lórí, a kì í fi tẹ̀lé And besides, o ti tèmi lọ́sùn to expect me pé ní ní tí nǹkan lálẹ́ yìí. Àpọ́nlé wo ló wà jù yẹn Thank you for your understanding. Mm, I trust you. Mm. how am I busy? I'm sorry. Ah, I'm sure I could jump. Jump. Of course, we're not meeting, you know, whatever, start dinner and jọ̀tọ̀rọ̀ náà oúnjẹ wo ni mo fẹ́ jẹ ń ta tó fẹ́ dàbí eléyìí tí rọláyọ̀ mi sè fún mi àdánwò àwọn ọ̀dọ́ àwọn dáná wọn sùn jẹ ọ but I told them ó jẹ́ kó yé wọn pé kò sí oúnjẹ tí mo máa jẹ ń ta tó máa dàbí ti àwọn dínà tèmi lálẹ́ yìí o ilé ló wà mm-hmm. ìyàwó mi rọláyọ̀ ló lẹ́sìn lọ́wọ́ yẹn mm-hmm. um, sorry o sorry o sorry o. Uh-uh. <laughs> Am I food? I'm hungry. I trust you. Mommy, hungry. Moje! Excuse me. Alright then. Hello, darling. Yes, I'm fine. Your uncle? Abuja kẹ? Oh, Saturday now. Oh, no, no, no, no. That's not nice. Ah, ah. ṣé ìgbà àti ẹni lánìí kan máa wà ní báyìí kò sí problem náà náà ah, ìyẹn ò lè possible mi ò kàn fẹ́ pé ẹ̀ tẹ́lẹ̀ kí má kàn raise panic alarm ni àǹtí fadékè gbọ́n nílò bá mi gbẹ́ni ọláwá láti school rárá mi ò dìgbà rárá honestly mo kàn feel feverish náà ni but don't worry I'll be fine. Of course I will be fine, Marlon said. <laughs> okay then. Have a safe flight. Yeah, bye. Love you too. Bye. <gasps> Màmá Ah, kí ló? Kí ló Why don't parọ́? feel tí o ṣe fẹ́ gbé ọkọ̀ yìí airport? Àǹtí ṣé nínú òrùn tó mú gangan gangan tó bàbá yìí cream jẹ́ ìní máa wò ah, lè drive nínú òrùn yìí o ah, àti pé ijó òmùrì yìí gbẹ̀yìn gan bẹ́ẹ̀ kì í fara mọ́ yín dùn ó máa sọ̀dà àwùjọ. mo fẹ́ gbogbo àwọn disco yìí àti gbogbo àwọn soundtrack tí wọ́n bá dé yẹn. rọ́lá yìí mo ń kìlọ̀ fún ẹ. mo ní kó má fi ọkọ ẹ ta fàlà <laughs> o gbọ́ mo ní kó convince ọkọ ẹ kó má ṣe wúlò pẹ̀lú mi I don't know why you're so adamant about it gbogbogbò ábúrò mi ó má gbóúnjẹ alẹ́ fọlọ́gbò jẹ kó má lọ di gbàgbà <clears throat> anyway èmi ò fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ ni o but i think at this junction tá a dé yìí <laughs> mo ní láti sọ fún ẹ wo ọkọ ẹ ó ti níyàwó mi sí. But a ti ẹ̀ mọ̀ pé torí pé ẹ kí ọkọ mi wá ṣe ní ìlú ẹ láti máa kó pọ̀ story now. I know how to talk to my husband but ẹ ní ìdúgbò ó mà fọ́nì o ó fọ́nì gan-an dúró amóyan tó ń ṣe wúrò pẹ̀lú mi ọkọ ibi ti bá wò wéwéwéwéwò ó ti jẹ́ kó yé mi wípé Àbújá <laughs> tí wọ́n feel pé ọkọ ẹnìkan ló ń dá lọ yẹn pé àwọn méjèèjì lọ́jọ́ máa ń lọ yóò rí èrè lóòótọ́ ìwọ ló máa ń gbé ọkọ ẹ̀ dé airport àmọ́ wúmà yìí ó ti wà ní airport kí ọkọ ẹ̀ kó tó débẹ̀ tó bá ti wá débẹ̀ tán ló máa ṣẹ̀ wá pé ọkọ ẹ̀ gangan <laughs> bóun ti wà ní airport níwọ̀n àtẹ tó ṣẹ̀ máa kúrò nílé àbí ọ́fíìsì. orúkọ máa ń jọra jàre. Hmm. Eh, èmi náà fi pé orúkọ máa ń jọra tẹ́lẹ̀ ni not until <laughs> ìgbà tí mo kúrò ní salon <laughs> tí mo ní kí n dé ọjà ni mo rí this same woman táwọn olùṣe ìrọ́pù tán mo dẹ̀ ní pé kí n dúró kí n help ẹ̀ pé nọ́mbà tó fẹ́ dà ọ́ torí báàgì gbogbo fóònù àti mọ́tò làwọn lè ti gbé lọ nígbà tí mo dẹ̀ máa dà ọ́ nọ́mbà tán ló di gangan gangan mo má tètè kọ́ tiẹ̀ mo láti kọ́ tiẹ̀ torí orúkọ dáàdi Ọlámipọ̀sí ló gbé jáde gàdàgàdà báyìí lórí fóònù mi. Ah! àǹtí ẹ má máa gbé mi lẹ́mìí gbọ́dọ̀ mọ́ mi ì láì gbogbo nǹkan rẹ̀ mi ì bá ọlọ́run dábàá jẹ́ mi kí màmá stress àbí màmá gbéra mi lẹ́mìí gbígbóná no. Ah! ish ish eh, mo dàbí dúnú dúnú dúró àbúrò ṣé èsì tó máa ń fún mi lórí ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí mo sọ kalẹ̀ lélẹ̀. àǹtí ẹ̀dẹ̀ mọ̀ mí o ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ pé ta mi dànù ni mí mi ò rárá gbé nǹkan sí ara mi ò lélẹ̀ but eléyìí wọn ti ṣẹ̀mí náà kì í ṣe pé bóyá wọ́n lé mi nídìí ẹrù mi àbọ̀ ń lé mi láyè mi ẹ̀yin ẹ jẹ́ kó dìgbà tí wọ́n bá lórí láyà tí wọ́n máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tó máa láwọn fẹ́ wá bá mi bí wọ́n fẹ́ introduce ìyàwó kan sí mi àbáwọn fẹ́ ní kí n dìde àbí kí n sùn kan ìgbà yẹn làwọn fúnra máa ọgbà àwọn ti tẹ ọká nílùú mọ́lẹ̀. òun tó bá di ìgbà yẹn ẹ àwa di gègéńgégé gègéńgégé ò ti tẹ báyìí. kò sí wàhálà kò sí wàhálà tí mo tiẹ̀ lọ síbi tí fíìsà wà ní ìdáná ó dà kó o ní ìdìbò tuntun ẹ ní ìdẹ ẹ ní ìdẹ wọ́n mi kí ló wá dé ẹ jìnnà síwájú o. nínú èkó yìí náà tí kì í ṣe pé bóyá òkè ọ̀yà là ń gbé ó sì yẹ kẹsì ẹ̀ bá wálẹ̀ kọ̀ọ̀kan. wọ́n ti mọ̀ pé lóòlù ìlàjọ ń gbé ká lè mi ò wá síbi kí ló ṣèwọ́ tí wọ́n ò wé mi wá sọ́run. mọ̀ọ́nì ilé ọmọ yín ní bíbá yìí ilé kejì ló yẹ jẹ́ fún yín in fact láì tẹ́ bá ti wà stress ó yẹ kẹ́ kó wá kẹ́ wá relax kẹ́ máa jẹ kẹ́ máa mu ká máa kẹ́ yín ká máa gẹ̀ yín ká máa ẹ̀mọ́ ká tọ́jú yín dáadáa. <coughs> ìyẹn náà dà ó dùn mí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ n tó ṣe pé tí bá ti lo ọjọ́ méjì mẹ́ta nísìn lẹ́nu aláwọ̀ ìyá àjẹ́ kan dé wọn ò jẹ́ kẹ́ rójú ráyè ṣe ti ń lé ọkọ yìí. àmọ́ mi ayé àjẹbí ti bá wò. láyé láyé mi lè ṣe rú láyé láyé. rọra yọ ṣé o fẹ́ kí n tó ń jẹ ìgbádùn mi àwọn fẹ́ kátà pàdé. rárá mọ àwọn jòwó ẹjẹ ẹjẹ ìlàjọ náà kì í ìgbà ọlọ́pàá ẹ máa dò. ìgbà wo lọ́kọ ẹ máa dé ni mo bí ẹ mi ò sọ pé jọ̀wọ́ ló ti kúrò nílé. ẹ ṣeun. rọ́láyọ̀ ayọ̀ akárí gbogbo wa o rọ́láyọ̀ ayọ̀ akárí gbogbo wa o rọ́láyọ̀ ilé àwọlé gbogbo wa o rọ́láyọ̀. Ah ah ah. àdùnwá ayé gbogbo àwọn tó bàjẹ́. ọkọ mi káàárọ̀ pẹ̀lẹ́ ọmọ ajé lọ́lọ́ ṣọ́ ọmọ ajé fọjọ́ gbogbo lára bí ẹgbẹ́ mo dẹ̀ dúró títí lálẹ́ àná díẹ̀ mi ì gbé tí mo fi lọ sí. òótọ́ ni ṣe rí táǹtì òfin máa ń ẹ̀ ti wọlé sùn mo ìdàgbẹ́ jí ìyá ìsọpọ ìdúró dé mi nípa òun ló insist pé òun gbúdọ̀ ní láàrin ìkẹ́ tó jáde torí mi ní ní tìkan láàárọ̀ ẹ̀ mi lè fẹ́ pẹ́ níbẹ̀ torí traffic àti ọ̀gbọ̀n tó wà lọ́nà. ẹ mi ì gbé ẹ lákòókò ẹ ṣòro ní ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún tá a wà náà yìí. in three months time. ìpàdé pàtàkì kan wà tá a fẹ́ ṣe nílé bó ti jẹ́ pé gbogbo oúnjẹ níná lílò bẹ̀ ọ̀rọ̀ mi ló wà wọ́n. Eh, yan ṣe problem àgbà náà gbé so bí èrè lọ́wọ́ wọn yẹn. bí ìtòwó yẹn ní kọ́kọ́ ìwọ fúnra ẹ gbọ́dọ̀ pàmpẹ́ òṣèlú. ṣe rí nínú ìgbà ọ̀ ṣùgbọ́n tó wá jẹ́ pé ẹ̀mí tí wọ́n lè mi ráàyè wá. àmì sọ pé ìyàwó ló wá wọn láyà ọmọ náà rẹ àwọn aṣojú àwọn méjì. láyé tí èmi kìkì sílẹ̀ kó gbọ́ mi mi ò fẹ́ rí lọ́láyọ̀ náà bí ti ẹ̀fẹ́ kó fi lé ẹ̀ atẹ́gùn ẹ̀ lásán mi fẹ́ kó rìn níbi nǹkan tá à ń sọ bẹ́ẹ̀ ni ìpàdé ọlọ́mọlé ni mo pè é mi ò sọ pé ìpàdé olóbìnrin lé tó bá wá kan ìpàdé olóbìnrin lé fúnra mi lè máa sọ fún ó ti gbọ́. mo ń gbọ́. mo lè ṣe yóò dá o èmi kí kí ló wọ́n débẹ̀ ní ṣe fún mi kí ló ra gbà yìí. ipò ire ò máa lọ ìpàdé wa bí omi. 嗯，烧 ṣe tí máa ni àbí ló ṣẹlẹ̀. madam dare ó yẹ kí n ní mítìn kan pẹ̀lú ẹ̀kan láàárọ̀ yìí um, mo ti ń dára ti pẹ̀lú àtàná pé okay fine let me confirm our schedule and all that but ẹni ẹ̀ gbé fóònù. Eh, maybe the person is busy driving or something. oh well i hope so because ojú ti wà ń bá mi lérò pé last time tí mo dá àlẹ́ sẹ́yìn wọ́n sọ switched off i was worried. it's simple now kò ṣe lọ sọ́fíìsì yẹn kó lọ òun àbúrò lọ sílé. That's a very good idea. Right, alright, that's good. Um, okay, Commissioner, we have Tim Martin Lawson. I'll just stop by to check on him. Okay. Mm, that's okay. okay. And now, um, I'm just going to go along. Um, Mirai, we will be just in Lake to get a man to How's that Mm -hmm. 你带进去。 ṣé kò sí ní malaria báyìí. no malaria kan stress ni back to back àwọn ṣe tí mo ṣe. kò ní fẹ́ kàn mí rí dókítà dá. o no no kò ní kí n rí dókítà rest ló máa ní dé. tí máa ti ní ẹ̀nà rest I'll be fine. òkè kí ni màjẹ́ lájẹ́ kí n wọ́n pèsè. well I'll pèsè sound. okay

You have submitted yourself. mo ti wá yín mo ti wá yín màá wá màá wá a ní mọ́mí mi ì ní múra láyà wá mi ní mú tí mo forí jálẹ̀ àná. nítorí pé mi kọ́ ni mo bí ọlámídé àti ọlámíbọ̀sí kò jẹ́ káwọn adigunjalè gbẹ̀mí àwọn méjèèjì lọ́jọ́ kan ṣoṣo. jìyà ẹ̀ṣẹ̀ torí kí ló lè fà á títúbà àti ìyá ẹ̀ máa fò sọ́lẹ̀ jọ̀gọ̀ náà tó lè máa kú lẹ́ẹ̀kan. ṣètọ́jú ẹni aláàkú tó kó nìkan ló kó mi kú. I must find a way to protect my wife and my mother. Um, mọ́mí nǹkan. Ṣọmọ pé ohun ìbànújẹ́ ni tí ẹlẹ́yìn bá ṣíwájú but àmọ́ ṣe ọlọ́run tí lè bá wa ṣẹlẹ̀ kò ní dáa kí ìyá jókòó níbi tó ti ń pín ogún ọmọ ẹ̀ wá tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó tọ́. double sure pé rọ́lẹ́ àti kẹwọn in fact a ṣètọ́jú ojú bèbè fún ara mi ṣe é lọ. Rọ́láyọ̀ fún ara ẹ̀ ńkọ́. Ó ti ń lọ mí fún un. Ah, ẹ nà ó, ìwọ fúnra rẹ mọ̀ pé Rọ́láyọ̀ nìkan ni ìyàwó kan oṣù tí mo So definitely you should know what to do. Gbogbo iye ò mátà ọ̀ kò count rárá. Bó jẹ́ ìyàwó kan, ìlọ láti ṣe everything bó ṣe yẹ kó ṣe lọ. Um, sí, ṣorí pé òun náà ló ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́ báyìí obìnrin sì mi ò sọ pé kí ọ̀tá ẹ̀kú lọ́la bí o tẹ̀wá kọ̀wé èèyàn mi ni ò túwọ̀ sí pé èèyàn máa pẹ́ láyé um, this is what I'll do. tí n bá ti dé ọ́fíìsì máa document gbogbo ilé tí mo type sí bíbá and um, if there's any other change go get in touch pẹ̀lú mi so I can amend it. sori gbogbo nǹkan tó bá tún fẹ́ hard mọ́ àbí tá a fẹ́ yọkọ̀ mẹ́ bàjákọ̀ mọ́ and I should be travelling over the weekend then màá dé let's say by Tuesday thereabout tí bá dé àwọn kan tí bá tún fún òkú mo fẹ́ fèsì àlejò náà. okay all right. and one more thing. what's that. mo mọ bí wo àti àwọn close to. Mm-hmm. everything I discuss should remain strictly confidential. ayé tó bá mú mi dáadáa. béèrè mi lọ́wọ́ àwọn our clients, me. mọ̀ whatever taba discuss ó wà highly confidential Because sí mo ṣe lè close with anybody to I don't leak those secrets out. I trust you. Mm, mm-hmm. no. <laughs> so let me let me get going to the office, okay? All right, all right. All right. Then first one. Dad. What is that? Time we go travel a lot because I'm thinking maybe you should leave very early so that I may drop any daycare or drop um, you see èmi ti calculate gbogbo mi lọ́la dẹ̀ mo rí pé mi ti fẹ́ stress wọn kọ́sọ̀ kọ́sọ̀ lè fàdà pé kò tó dáná tán kò tó múra fọ́mọ lọ school and all that and all that was a bit stressful for me so let me just free you for small. Ah, báwo ló ṣe máa dé airport. airport mi lọ by air yes because the meeting start by four pm so i have enough time to drive myself down so kí n tó lọ ẹni rẹ aṣọ i will oh, <laughs> find i will go by road. by road ṣé stress yẹn wá sí ní pọ̀ jù. stress ṣorí the only stress tí wọ́n lò. lọ́jọ́. and they're just there. kí ló fẹ́ràn ṣe ní village wọ́n mú mi lọ fún sẹ́mínà kan ní Ìlọrin. Hmm? Hmm? Ìlọrin ó ti tó bí ọ̀sẹ̀ méjì tó ti máa ń sọ fún mi pé òun fẹ́ lọ sí abúlé torí mọ́mí ò ní nǹkan tó ń ṣe mẹ́ kó òun gbà ìgbọ́dọ̀ wà lẹ̀. gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ <laughs> nínú ìyìn àbí kó jẹ́ wípé ó lọ introduce lédè tí mo sọ fún yẹn sí mọ́mí ẹ̀. sí mọ́mí ẹ̀ kí ni bàbá ṣàmà kò wé ìkọ̀kọ̀ bá mi fún bá jókòó sí èmi ò wẹ̀. reason tí mo ṣe sọ fún ẹ nìyẹn pé kò persuade ọkọ ẹ láti wá ṣe will hmm. sórí bó ṣe lọ introduce lady yẹn sí mọ̀mísí ẹ̀. tí mọ̀mísí ẹ̀ bá lọ gbà á pẹ́ ọdígbò ògbé nìyẹn. ṣé mo torí owó fẹ́ ọlá yìí tán tó bá wù ó lè gbé gbogbo properties ẹ̀ fáwọn family I don't care. àṣẹjú rẹ̀ ṣé pé ó ṣẹlẹ̀ ní ilé ìgbésẹ̀ ìbò ojú wa sí méjì tó bá lè jẹ ọ̀la tí ọkọ ọdún láti padà sí àbújá. tó túmọ̀ sí pé ọ̀jọ̀gbọ́n ní ìmọ̀. kí ni ìgbà fẹ́ máa sáré kí làpọ̀ lókè gbèsè tí màá fi àwọn kùtùkùtù tí màá fi máa rojọ́ tí ò bá àkọ́kọ́ dé fún mi. we have a lot of things to do. ọba àròjọ láyé ó tó àti ìyàwó ọkọ rẹ̀ síbì kan. ẹ wo pátí i don't want to talk about this. wo ẹ wò èmi náà fẹ́ máa lọ síbi tèmi ní àárọ̀ yìí. àwa rè àwa. àwa ìyẹn nígbà kan nìyẹn ní ìsìn blessing lórúkọ. mami ẹ ẹ ẹ tẹ̀lé sọ̀rọ̀ náà ṣé bí mo fún yín lówó pé kí n bá mi fi dá àwọn padà sí tó kọ. Ah, ọlọ́run má jẹ́ rírú ẹ̀ nígbà tẹ́mi ò ń ṣàbíamọ́ rádaràda mi ò ń ṣàpàyàn lóòótọ́ ló fún mi lówó ṣó mọ̀ pé ńgbà tó ṣe sáfíìsì ẹ̀ tó ń bí báyìí níwá àti rọ́láyọ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbé papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó tí mo dẹ̀ ń kìlọ̀ fún ẹgbẹ́ yẹn wípé èmi ò fẹ́ bẹ́ẹ̀ o torí mi fẹ́ kó fún ọmọbìnrin yẹn mo ti mọ̀ pé ọmọ rádaràda ọmọ tí ò lè wúlò kan náà nígbà tó ṣe jẹ́ pé nǹkan àkọ́kọ́ tí mo máa béèrè lọ́wọ́ ẹ̀ pé wọ́n mọ̀ yí o má ṣe o tó dẹ̀ ti kọ̀ sí mi lẹ́nu tó ṣe é àbí mo sọ fún mo kìlọ̀ fún òun wípé kó má di pé wàhálà máa dé kò gbọ́n gbà yẹn àbí òsọ fún ẹ pé mo kìlọ̀ fún un rí. kọ́tẹ́ sọ yìí ni kí lè bá rọ́ láyọ̀ sọ. ẹ kó bẹ́ẹ̀ sọ nǹkan kan ó lè ní àwa sọ fún ẹ ó jẹ́ mọ̀ ní pé mo kìlọ̀ fún un mo ní kó má lọ sílùú èyìnbó wípé òun fẹ́ lọ ra nǹkan tó fẹ́ fi ṣe ti ìyàwó yín gbà yẹn kí ló fẹ́ rà nílùú yìí tí ó sí irọ́ náà ni ìyọdúnràn náà ni àìlọ́rọ̀ gbó ni etí ẹ̀ di ni. mo ní kó má fi wà àtọmọdé ọdún kẹsìlẹ̀ ẹnu lé lọ sílùú èyìnbó ṣọ́gbọ́n sí mi lẹ́nu ni kíni owó ti tú ẹ ẹnì kò pohùn má gbogbo lẹ́nu wọn ò sì lè sọ fún ní gẹ̀gẹ̀ kó gbé tọ̀ fún ẹ̀mí jẹ́ kí n sọ̀rọ̀ ṣé o mọ̀ pé wọ́n lo bàbá lé lára ọmọbìnrin mímú tó o mú wá bí ń dọ́nà pẹ̀lẹ́jẹ̀ lára ṣàlàṣòro báyìí tí wọlé ni èmi o kémi jẹ́ kó máa lọ lù wọn padà mo ní o mo ya kì lọ́wọ́ mọ́lẹ̀ mo lọ fi sọ́dọ̀ àǹtí mi oṣù méjì lẹ́yìn ìgbà bá ṣe bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ nìyẹn tá gbárùkù tí ló bá dòun wo bí ṣé o rọ́mọ tó ń ya fọ́tò níta pẹ̀lú kéèkì térò péré lórí níta gbangba ń bẹ̀ yẹn tó ń ṣe bẹ́tì ọdún mẹ́wàá ẹ̀ o ọmọ tó fi oyún jọ sí bí oyún ìbàlẹ̀ jọ sí tó fi bí òun ni wọ́n ń ṣọjọ́ bí fún níta ń bẹ̀ yẹn ọ̀rọ̀ mi dayọ̀ lórúkọ ẹ̀ jẹ́ ìwọ ló ọmọ tí àwa fi ìbálòpọ̀ èmi àti ẹbí ní ọ̀rọ̀ mi dayọ̀. ọmọ ẹni ọ̀rọ̀ mi dayọ̀ lórúkọ jẹ́. àwa blessing túbọ̀. Ah! <laughs> You're the best. Ah!

báńkà lọ fún láti rẹ̀. what's the biggest Are you serious? wow I'm ẹ ẹ bí arábọ̀ tó sọ́ra létí. sọ́ra àbúrò sọ́ra ni. you know that guy go dey change me. Báyọ̀dé can destroy. you know ìyẹn tó máa ń bẹ̀ fún sísun báwo sorry i'm watching my weight. ó ní ìyá ẹja ẹ fún o. báwo ó bẹ̀ ǹjọ́ ọ̀gbọ́n ló ń gbé náà dà lóyún ẹ̀rẹ́ three three days ago mo dé ní Accra in the next two days eh, ọmọ kan mo sáré wá ṣàlù ṣé ọmọ tí mo wá ṣàlù yẹn tí mà wá mo ti ṣẹlẹ̀ yẹn. bẹ́ẹ̀ kọ́ mọ́mọ́ yẹn náà hmm, hmm, hmm. o mọ o mọ mo ti lọ mo ti lọ kúlé ló gbọmọ yẹn fún mi. ọ̀rẹ́ dábúlẹ kàdà wà fún sẹkúlẹ. ọmọ yẹn wò náà ṣe fáin bẹ ọlọrin sìgá wà lóko tàbí màmá ẹ̀ ń bà ọmọ èmi ní first love ọmọ yẹn. ọmọ yẹn gbà yẹn àpòsù ọ̀gá lọ́sùn àyẹ̀wò ti fi wálẹ̀ nígbà tó máa ń parí school i lose contact ṣùgbọ́n ọ̀gá nígbà tí ìjẹ̀dẹ̀ ìlú ìlú ọ̀ pàdé ọmọ yẹn mú ọ̀fun lórí àpàlà ọmọdé ti bẹ̀rẹ̀ ìwà ẹ̀kọ́ àtijọ́. ẹ̀kọ́ àtijọ́ bá a ah, kí ló wá ṣe ó wá ṣe shopping shopping fún kíni ló fẹ́ ṣe wedding wá ṣe shopping eh, ìgbà tó lẹ́gbẹ̀ẹ́ ló fẹ́ ṣe mo fi ìkó mọ̀ kó kálukú ti lọ but ọmọ ìjọ pé irú pé irọ́ o wọ́n sì sójà. so àdàrà ṣe eré yẹn àjọṣe shopping ṣe gbogbo ẹ̀ gbogbo àtọ́mọ́ ìmọ̀ adé náà ìjà wọ́n gbà mí láàgbo ọmọ tó sọ fún mi wọ́n ní ẹ eh, eh, òun ti ló mi. ó lẹ ìrẹ̀wò wàá sọ fọ́kàn pé òun ló lẹ ìmọ̀ kọ́kọ́ ṣá ìbímọ but ilé ìwé náà lè ta dùn kò bá dùn nìkan tó bá kó ṣe orí ẹbí kó sì méjì ló forí ẹbí. wáò wáò méjì kò tọ́ yẹ pé ah, mi gbọ́n ẹ̀ ká. ìyẹn kéré ìyàwó mi kọ́ bá mi ìyọ́dẹ̀ lọ́mọkùnrin lójú ọ̀rẹ́ mi so kò ìpínlẹ̀ wà pé lè pe wá pè pé ẹ ìfẹ́ kí fáwọn ẹ̀rí nǹkan with condition kì í jẹ́ kí orúkọ àwọn ẹ̀ láti ọ̀la. ìrẹ̀yìn ẹ bẹ́ẹ̀ fún wọn ní ọlá mi pọ̀ sí i àti ọlámídé. so lẹ́yìn yẹn padà wá sí London ó wá ṣe masters ẹ̀ but eventually kò parí masters yẹn tó fi padà wá náà ìjà mú ẹ̀sìpẹ̀ kó máa padà wá máa padà wá kó lè padà wá wọn ò gbọ́ pé ló ṣe padà wá yóò dá kébì wá wá nítorí pé tí bàbá wa mo ti jẹ pé mo ti jẹ àtẹ mo tún ti jẹ tó jẹ pé lọ mo láti jẹ mo ló gbé mi dé náà uh, ìjà. Bẹ́ẹ̀ bá kìí fún mi, ẹ̀ náà kò kọ́ sí ìyàwó sí ìyàwó àpá ní you don't you know like I mean I mean they explain bí bíbá tó báyìí pé ẹni tí wọn pẹ láwọn ẹ so àwòrán o àṣe ilé tó wà ìgbéra. ya ẹ̀fọ́ sáré a mo yẹ kó rẹ̀ bẹ́ẹ̀ sùn kájọ ní páàkì ẹ̀ ṣe tún ká àwọn tó kó fún yẹn ọ sọlẹ rẹ ti mú wáyé nígbà tó yàrá owó sọ̀rọ̀ ti kẹsàn án nígbà tó bá kọ mi àwọn àdúrà yìí ló ń dùn mí olóyún wọn lọ àlẹ náà èmi kọ́ ẹgbẹ́ mi kọ́ ọ̀pọ̀ ẹ̀lú ìgbà yìí ọ̀pọ̀ ẹ̀lú ìgbà yìí kí ló kọ́ mi ẹ̀rọ. lọ́láyọ̀ àbẹ̀bí. Hmm? ìyá màmá ìyá màmá tó fẹ́ sùn náà sọ̀rọ̀ ọmọ ẹ̀gbọ́n parí ọ̀rọ̀ náà não ló bí fún não báyìí. náà não ẹni não kọ́ ló não bàbá mi káyẹ. àwọn não tó bàbá two points bàbá two não ayọ̀ mi pọ̀ sí não pélé ni. náà chicken ìlú láta ẹ̀yìn ọ̀tún fẹ́ ja ìlú ìṣèpè não não não omi yẹn ló Those children genuinely love you. And I'm sure they'll never accept any other. Ọkọ mi mo bẹ̀rẹ̀ sọ mo dábọ̀ ọ̀rọ̀ yìí pé kó o má fi ọmọ. Ohun tí àgbàlagbà jókòó báyìí torí tí ọmọdé bá gun orí igi kò lè rí ẹ ó lóye báyìí ló rí nǹkan mo ti rí i pé nígbà békebèke èèyàn lọmọbìnrin yóò gbọ́ ní mo ti ní o máa fẹ́ ẹ. mi ti parí o èmi náà dọ́gbọ́n kan ẹ o èmi náà mo ọmọdébìnrin kan èmi kan sáré o ó fi ìbálòpọ̀ wa ó fi sínú ó fi bímọ ọ̀sán kan òun kan lọ́mọdébìnrin yìí àtọmọ ẹ̀ náà fún ṣọ́nà ẹ̀ náà kú. gbogbo ẹ̀rọ kan tèmi ni pé bóyá ẹlẹ́dàá ẹ̀ ló dá ọmọ bàbá mọ̀ pé wà ìyá bọ́lá ṣe fẹ́ kí n láyé tẹ̀mí yẹn. mi ò tiẹ̀ mọ̀ pé ọlọ́run ní nǹkan ayọ̀ tó fi pamọ́ sí sàkánìyẹ fún mi. ẹ ṣe gan ni. You are the best. Wọ́n bí mo ń lọ sínú ilé yẹn lé mi. Èmi ìlú màkẹ́rẹ̀ ló máa jáde nínú ilé yẹn. Ó tó gẹ́ẹ́ gbogbo owó òṣì yẹn kókó ṣe ẹ̀kọ́ wa lọ. ètè ah, ká fi wọ́n lé pẹ̀lú mi ètè ká mú wọn bí kó máa bọ̀ sódò tí ń lé kó gbogbo pátápátá tó máa nílò ọ̀rọ̀ fún yín ẹ̀ máa jẹ́ kó mọ̀ láńlá àti láńlá ṣe mọ̀ kódà mo lè ra fún wọn kó wọn gbé ṣe tẹ̀lé kọ̀ọ̀kan tẹ̀lé mo ti gbọ́ ọlọ́run á fún mi tọ́jú ibi tí mo ti ìpàdé ìtọ́lọ́run bá mi gbẹ́rù ìdèbí kò ní sí I love you, you love me, we are happy family, We're the great big and I kiss something to you. Mwah. Thank you love me to you. I love you. Yeah. Alright, so let's go now. Guess how much I love you. Guess how much I love you. Guess how much I love you. oh, someone is jealous. <laughs> Excuse me. Bàbá Ìlọrin fún rẹ̀. Ìlọrin dùn. But it's just that um, ó wà a little bit stressful considering the fact that we mo not by road If I ni mo ti mọ̀, màá ti lọ Yeah. air. Pẹ̀lẹ́ bí ẹ̀kọ́ kó wa lọ ṣáwà sí, àwọn hmm? lè rest. Ṣáwà o. Wá kó jẹ ẹgbẹ́ sí ọ. Mi lè ṣáwà. Ìgbà ló pé mo láti wà ní Oh my mi fẹ́ kó dàbí pé bóyá mo fi mọ́tò ràn dírẹ́fà sí ẹni ẹjẹ pé kìnìún stress am láti wá láti Ìlọrin wá sí ẹyìn Èkó again but I have less than two hours to be in Abuja and I don't want to late so um, ṣe máa change ẹsẹ̀ kájọ máa lọ. change ẹ. ẹ nà I don't miss airport now. ah sorry darling mi ò lè lọ mo láti gbé ẹni lọ sí daycare má bẹ̀rù ojú ọkọ. no it's okay it's okay it's alright. That means I have to go. But um, do this for me. Oh, kiss, kiss to daddy. Mm. Slow kiss. Mm. Mm. Daddy. Adam, mommy, go fast. Okay. Oh, Tim, what you have? Ah, babes. Oh, tomorrow's my wedding. Right. Say bye. Bye. Bye. Uh, oh, sorry. Cocky. Cocky. Sorry. Good girl. Hmm? Babes. Alright, darling. Um, safe trip. Bye. Bye. I Love you. Okay, are we ready for school? Yeah, let's go. Okay, let's go. Yeah, like I told you, um, Mufeki, I finalized everything Lori Riomi. I want to get the true copy and um, Mofe seal up as that. We move on to the next thing. Mo lérò pé ẹ ti ṣáàjì pẹ̀lú ní TV yẹn ṣáá àdáhùn láwọn. mo kàn fún yẹn tó ọ that's good that's good. ẹ má ti san ẹ̀ṣẹ̀ tí and in that case let's get to business. so um, yeah, money ní two hundred. Oh, sorry. Oh, excuse me. Uh, hello? Yeah, báwo What? Oh, God. Um. Uh, Yeah, yeah, muy buena ya. Okay. Um, I'll join you in, um, say, 10, 5 minutes. Yeah. Okay. Oh, God. Alright, alright, alright. No, no, no, no, no, more. I don't know friend. Come. Mm. It's okay. Yeah. How about as well? Yeah, everything is fine. Everything is under control. Um, um, Laya, yes. I'm sure because ọ̀rọ̀ ibi tí be me, you are very very urgent and very important kí n débẹ̀. tí mo bá lọ pẹ́ mẹ́ tí um, maybe you check me at the hotel tonight or first thing tomorrow morning so I need to arrange everything. okay it's All right. All right. All right. All right. All right. All right. All right. adùn nígbéyàwó ìfẹ́ ló ń jẹ́ kí lọ́kọ láya lè pẹ́ títí dọjọ́ ogbó ó ó ó ó yá ìfẹ́ ló borí ohun gbogbo ìfẹ́ ló borí ohun gbogbo láláyé ó ó yá tá bá ń sunkún ká máa ríran kẹ̀kẹ́ ojú tó bá fara balẹ̀ dandan á á rí mú ó kedere ibi tìfẹ́ bá ti wà ibi tìfẹ́ bá ti ń gbé o akira lè bu ara wa kẹ. ó yẹ kí gbogbo ibi ti wà lórí ìjókòó táìmù ti ń lọ. ó tọ́ ni ìgbà tí kì í ṣe nǹkan ayọ̀ là ń ṣe mi ò kí mọ́mì máa wá gan torí ta ló gbàdúrà pé kí ẹlẹ́yìn òwú ṣáájú òun lọ àwọn ẹbí lè wá ọ mi ò lérò pé mọ́mí máa fẹ́ wá. Yeah, come in please. Ah, mọ́mí. Ẹ ra mà. Ẹ kò lè wo akọ̀ròyìn àmà. Àwa? Kí ló wá ṣe ní ìgbà? Báwo lè dára ẹ láàmú? <laughs> Olójú ọ̀nà lóòótọ́, àwa ni lóòótọ́ ṣùgbọ́n ní ìsinyìí o blessing lórúkọ ṣé wọ́n rí ọmọkùnrin tó dúró tì í ọmọ tó bí fún ọláyé ò tán nù màmá pé ọmọ yín lọmọ síta. ó ní kẹ̀kẹ́. ṣẹ́rí tó bá gbé ẹ̀gbọ́n ọgbọ́n ìlùmọ̀kọ́rọ́ yìí tẹ́ bá fi gba properties ọmọ yìí fi sílẹ̀ tẹ́ fi máa yan èmi àti ọmọ mi jẹ ewu èso síta sí gbogbo bá wa dá sí i bọ̀sẹ̀ ọkọ mi ó fọwọ́dọ̀ lóyún láyé láyé kò lè ṣe báyìí can't do that. fara burúkú ẹ balẹ̀ kó ńlá tí ẹ kò gbọ́ràn ah, ó ti gbàgbé ah, àìgbọ́ràn ló pa ẹ̀ nígbà tó ń lọ sílùú èyìnbó tó ló fẹ́ lọ rẹ̀ tó fẹ́ fi ṣèyàwó ń dọ̀yẹ̀ tí mo ní kó má lọ. tó lẹ́nu mìíràn o ti rí mi lérí ìjà ìjà rádaràdà tí ò fẹ́ kó ṣe eré tí ò fẹ́ kó nílọsíwájú lílọ tó lọ. lọkọ ẹ súnmọ́ bẹ́ẹ̀ ni ọkọ ẹ ló sọ́dọ̀ obìnrin ohun tó dẹ̀ gbàǹgbà náà èsì ìdánwò ọjọ́ sí òun rèé o. ọ̀rọ̀ mi dayọ̀ lórúkọ ẹ̀ jẹ́. láyéláyé abẹ́yà ṣe DNA test mi ṣé ilé ìjọ ọkọ mi ni ṣé ilé ìjọ mi. ẹ wo mọ́mì ẹ ṣe sùúrù náà ẹ jẹ́ ká ka nǹkan tó wà ní wíìlì bẹ́ẹ̀ la tún máa tó ṣẹlẹ̀. ẹni ò bá sì yẹn wá o. yẹ kọ́mẹ̀ ọkàn mi. yes yes um, ẹ jọ láti mọ̀. ẹ kásán ẹ jọ madam rọláyọ ẹgbẹ́kúnlé lábẹrẹ. madam rọláyọ ẹgbẹ́kúnlé you are under arrest for the death of one mrs labake and her daughter tolu ẹgbẹ́kúnlé and also for the death of your husband. Eh? Mr. Olayotan Egbekunle. Hold on, hold on, please. What are you saying? She doesn't even know the woman in question. I don't even know her. Me orúkọ yẹn According to what I told you, uh, Inspector, that is the lady I was talking about. Oluma eh, wá sọ́dọ̀ ara eh, sniper those insecticides used to kill uh, rats and all these things at home. Last time to wọ́n this same uh, uh, sniper, her face was so raw. I náà rí sẹ́gun wọn pé yes. Mm-mm. Something is happening. Shukudi. Shukudi. Happy, ma, ma, ma. Shukudi, woman ti wá sniper and sing. Ara ń fún mi sí. Tó o ti wá rà rí bọ̀, this time ara bẹ́ẹ̀ bójú yẹn ṣe le. Bíbí wọn kan ṣe bójú yẹn le ó pọ̀ gan. Tó bá mi tí èmi fẹ́ mọ̀ bí tó mo reason. You don't understand. Ara ń fún mi sí. Tètè tètè lọ́jọ́. tailor tailor to this place i went back to tell my oga and after two days i think two days after that day read that the entonile otiku yes due to the soft hearted of my oga ló fi wá bá eh, dpo yín tó fi sọ fún un pé eh, òun suspect eh, this lady pé due to the sniper tó máa rà lọ́wọ́ wa and uh, you being the mood to wà the second time to fi wá yẹn and being the same location wọ́n wá. according to our autopsies and investigations a rí wípé májèlé tí ó pa arábìnrin làbákẹ́ àtọmọ ẹ̀ náà ló pa mr ọláyọ̀tàn ẹgbẹ́kúnlé. are you saying she killed them. rọláyọ wọ́n pa ẹlẹ́dẹ̀ẹ́ tó kò sọ kọ́kọ́. you should she can't hit a fly ẹ mo kú. ẹ ṣé ọdẹ máa pa ọdẹ jayé mi. ọlọ́run yóò bẹ owó tuntun ọjọ́ kan wọ tẹ̀mí bẹ́ẹ̀ tí wọ́n fọṣọ ilé ẹ̀kọ́ kú lọ́dọ̀ kan yọṣọ. nítorí owó owó ọgbọ́n ló fẹ́yàwó ọgbọ́n sí kọ̀rọ̀ pẹ̀lú ọmọ. yes i did it. kí iye bàbá fẹ́ ìyàwó mi fún un ó yẹ kí n kó kó gan kókó. ìwọ ló pọ́n mi. kókó èmi àti ọmọ mi nìkan ṣé ọdẹ máa pa ọdẹ jayé ni. Oh.